Ẹ kú dédé àsìkò yìí, gbogbo ojú tó ń wò mí káàkiri àgbáyé. Láídé Gold lórúkọ tèmi o, èmi láya Gold bàbá òrùka. Hmm. Ẹ jẹ́ ká jọ gbéyẹ̀wò ipò àwọn ibi, ibi tí àwọn lọ́ba lọ́ba ń gbé ilẹ̀ Yorùbá lọ. Òun la fẹ́ gbéyẹ̀wò. Kí lọ́jọ́ iwájú àwọn lọ́ba lọ́ba fúnra wọn? Kí lọ́jọ́ iwájú ìtẹ́ ọba? Kí lọ́jọ́ iwájú àwọn ọmọ oyè? Kí lọ́jọ́ iwájú àwọn ìlú? ẹ jẹ́ ká jọ gbé yẹ̀wò ká jọ fojú lámèyítọ́ wò ó nítorí wọ́n ní ká sọ̀rọ̀ bí ẹ̀bí àlékún ká lè mọ́fò bí ẹni tó wẹ̀kùn nítorí òní kọ́ torí ọ̀la kì í ṣọ̀la tílẹ̀ máa mọ́yì o ọjọ́ iwájú ni kí lọ́jọ́ iwájú Yorùbá dúró lé lórí ipò ọba <laughs> Ipò ọba dára o, ipò ọba. Ipò yẹn wù mí lọ́pọ̀lọ́pọ̀, mo sì máa dé ibẹ̀ o. Mi ò ní ikọ̀ kó ná mi lówó, mi ò ní ikọ̀ kó ná mi láṣọ. Máa dé ní àtàtà, máa ní ayé ń fẹ́. Bórí bá jọba lọ́la o, mo sì máa dé ibẹ̀ o. Ọba ni gbogbo wa, ṣùgbọ́n ọba yàtọ̀ sọ́ba ọba yàtọ̀ sọ́bọ̀ ọ̀bọ̀ wà ọba wà ẹ jẹ́ a sọ̀rọ̀ ẹ jẹ́ a bá wọn sọ kì í ṣe gbogbo ọba ló mọ iyì ipò tó wà bẹ́ẹ̀ ni ní ilẹ̀ tó mọ́ ní ilẹ̀ káàárọ̀ òjìrì lónìí kì í ṣe gbogbo ọba ẹ ṣe mọ̀ pé àwọn kan wà tó yẹ pé tí wọ́n bá lọ sílé ìwé ìran mẹ́ta ló lọ ìran tó lọ kàwé tó lọ kẹ́kọ̀ọ́ ìmọ̀ ìjìnlẹ̀ ìwé lórí nǹkan tí ó bá lọ ìran tó sìn wọ́n lọ àti ìran tó lọ wòran ìran mẹ́tẹ̀ẹ̀ta náà ló máa padà jáde nílé ìwé ṣe mọ̀ pé kan wà tó máa ń push wọ́n á push wọn báyìí wọ́n á push wọn tó máa fi jáde ẹ̀ àwọn let my people go ẹ ṣáà jẹ́ kó lọ òun náà wá ẹ ṣáà fún un níwèé kan pé kó wá ẹ má jẹ́ ká tanra wa jẹ o kì í ṣe gbogbo orí ló máa sunú pósí torí tó bá ṣe pé gbogbo rí ní sunú pósí ni ìrókò gbogbo ìbá ti tán nínú igbó hmm, kì í ṣe gbogbo rí ló máa jọba àwọn nǹkan kan lẹ̀ tí wàá wà tó jẹ́ pé àwọn tó yẹ kó jọba gan àwọn agbára kan ti wọ́n ti yí padà wọ́n ti wọ́n ti mú àwọn tí ò yẹ kó jọba wọ́n ti fi wọ́n jọba nítorí eh, ìfẹ́ ara wọn because of their own selfish interest wọ́n fi ẹni tí ò tọ́ sípò tí wọ́n bá yẹ ti fi ẹni tí ò tọ́ sípò oríṣiríṣi nǹkan ló wá máa ṣẹlẹ̀ ìlú ò lè rójú ìlú ò lè ráyè nítorí nǹkan tó yẹ kí ẹni tó tọ́ nípò ṣe ẹni tí ò tọ́ sípò kò ní ṣe kí ló kan ọba nínú ẹ̀sìn kìrìsìtẹ́nì kí ló kan ọba nínú ẹ̀sìn Islam hmm, ó kan ọba ṣùgbọ́n kọ́ba fọgbọ́n ṣe n tó fi kan bá ni pé àtẹlẹsìn islam àtẹlẹsìn kristẹni àti ẹlẹ́sìn àbáláyé ni wọ́n jọ ń gbé nínú ìlú tọ́ba yẹn jọba lé lórí kò dẹ̀ lè lé kankan jáde nínú wọn ẹ̀sìn tó wá yẹ kó bá gbé gẹ̀gẹ̀ jù òun ni ẹ̀sìn àbáláyé nítorí nípasẹ̀ ẹ̀sìn yẹn ló fi jọba yẹn adé tó wà lórí ẹ̀ adé ìṣẹ̀ǹbáyé ni kì í ṣe adé Saudi kì ń ṣe ti Jerusalem adé ìṣẹ̀ǹbáyé ni ẹni tó bá ti dúró tó ní ipò ọba ń wo òun tó fẹ́ lọ jẹ ọba tó bá wá débẹ̀ tó bá lóun ò ṣiṣẹ́ ṣe that kind of person is just like a shishi dodo bird he hates excreta but feeds on maggots ẹyẹ yẹn irúfẹ́ ẹyẹ yẹn ilẹ̀ Ghana náà ti máa ń sábà rí ó kórìíra ìgbọ̀nsẹ̀ ó kórìíra ìgbẹ́ tó bá rí ìgbín báyìí bó ṣe máa ń ṣe mí ṣùgbọ́n ìdin tó ń jáde lára ìgbọ̀nsẹ̀ yẹn nínú ìgbọ̀nsẹ̀ yẹn ìdin tó ń jáde nínú ìgbọ̀nsẹ̀ yẹn òun ló máa ń jẹ bẹ́ẹ̀ gẹ́lẹ́ ni ẹni tó lọ gba adé ọba tó wá ní òun ò ṣẹ̀ṣẹ̀ ṣe bẹ́ẹ̀ lọ́rọ̀ ẹ̀ ṣe rí ó lè lẹ́ni yẹn olójú kòkòrò wọ̀ bíà ó ranjú mọ́ nǹkan oníkan orogún ológun fọkànbalẹ̀ kí ló wá dédé adé nígbà tó mọ̀ pé ò ní bá wọn ṣiṣẹ́ ṣe ẹ jẹ́ a sọ̀rọ̀ wá yìí ẹ jẹ́ a bá wọn sọ ká bá wọn sọ ó gbé fohùn fólóhùn nífà tó yọ sí ẹ fohùn fólóhùn torí kì í ṣe tiẹ̀ tó bá ti mọ̀ pé ò lè bá wọn ṣe kí ló wá ń di ẹ òun ní gbogbo rádaràda tó ń ṣẹlẹ̀ táwọn ọba kan gbadé kúnlẹ̀ fún pásítọ̀ bẹ́ẹ̀ ni mi ò yọ sọ. So it's very wrong nǹkan méjì ló ṣẹlẹ̀ ńbẹ̀ ó ṣeé ṣe kó yẹ má yí ọba yẹn tó àbí kí pásítọ̀ tán kúnlẹ̀ fún kó núnà ní gbéraga kó jọra ẹ̀ lójú nínú ìwé first Samuel chapter sixteen Samuel kìíní orí kẹrìndínlógún ọlọ́run pe samuel wòlíì samuel ó ní òun ò mọ sọ́ọ̀lù ní ọba mọ́ ó ní kó wá lọ ta àmì òróró lé dávidi lórí samuel ní èèmí kí n lọ kí sọ́ọ̀lù wá rí mi kó wá pa mí ẹnu òtẹ̀ ọ̀ ọlọ́run ni samuel kọṣẹ́ fún yẹn o ta ló bẹ̀rù ó bẹ̀rù sọ́ọ̀lù ọba ó ní kó wá rí òun kó wá pa òun òun ò lè lọ ó máa pa òun wòlíì Samuel nínú bíbélì abẹ́mi mo kọ́ ó sọ fún Ọlọ́run pé tí Sọ́ọ̀lù bá rí òun ó máa pa òun Ọlọ́run ò mà bínú nínú bíbélì náà ló wà o Ọlọ́run ní ẹ wá lọ tán bá ti rí ẹ kó sọ pé o wá rúbọ fún mi ni o wá rúbọ fún Ọlọ́run alààyè ni Samuel fi lọ nígbà táwọn èèyàn dẹ̀ dé lóòótọ́ wọn wá bá because nígbà yẹn inú aginjù ni àwọn wòlíì ń gbé, wọ́n ń gbé ní Èyí táwọn, àwọn tí ń gbé nínú estate, inú estate tó jẹ́ pé soundproof ni generator wọn. Tó bá sọ pin lẹ̀, ẹ máa gbọ́ tí pin yẹn dún. Hmm? Ẹ máa gbọ́ tó dún. Ẹ lè gbọ́ ariwo kankan. Wọ́n lọ sá síbẹ̀. Torí pé wọ́n ò fẹ́ hypertension. Wọ́n á wá order àwọn ọmọ ìjọ ṣọ́ọ̀ṣì bíi mẹ́fà mẹ́fà méje méje lórí síríìtì kan ẹ máa pariwo jésù káwọn èèyàn gbọ́ ẹ ti fún gbogbo èèyàn lápátẹ́ńṣàn ẹ jẹ́ kán lè sùn ẹ jẹ́ kán lè wo ẹ̀yin dẹ̀ lọ ń sùn nínú estate tí every every generator yín soundproof ni gbogbo nǹkan yín soundproof ni ariwo tó wà nínú ilé yín kò lè jáde síta ẹni kan máa lọ pariwo dáwọn kan lọ́wọ́ kán máa pariwo Jésù, gba Jésù sáyé ẹ, o gbọdọ̀ sún, o gbọdọ̀ wó. Ọmọ twenty five years ti wà hypertensive, òun ó ń bẹ lọ́rùn gbogbo yín. Bí ṣọ́ọ̀ṣì kan pariwo lẹ́yìn kùlé ilé mi, mo lọ fẹjú ẹ̀sùn làsẹ́pà. Wọ́n máa wá gbé gbogbo spíkà ẹ̀, wọ́n á gbé lọ. Igbó rere kò kan mi. Ìwọ kọ́ ló máa sọ fún mi pé Màríà ló bí Jésù. Ìwọ kọ́ ló máa sọ fún mi pé ẹja ló wà nínú sardine. You don't need to tell me all that. I have a book that can read gbogbo ìwé ó dàbí little mo have um, eh, Bible, I have Quran. O ò lè pa jálọ́bù fún mi. Má pàfin lóyìnbó fún mi. Ẹ jẹ́ ká tún padà síbi tí a ti fi sí ká tó digress. Ìgbà tí Samuel dé bẹ̀, wọ́n rí i, wọ́n wá béèrè pé kí ló wá ṣe. Very unsure, wòlíì ò kí ń sábà wá sí ìgboro. Ó sọ fún wọn kó wá rúbọ sí Ọlọ́run alààyè. So ó da àmì òróró lé dávìdì lórí ó yan dávìdì gẹ́gẹ́ bí ọba under the pretense of sacrifice under the pretense of sacrifice wọ́n fi yan David, wòlíì samuel ó bẹ̀rù king saul ó bẹ̀rù ẹ̀ èyí wá ń gbadé kúnlẹ̀ bí ọba aláyé bá máa ṣe ẹ̀sìn inú kọ̀rọ̀ yàrá ẹ̀ ni kó ti ṣe ibi tó ti níyì nìyẹn. Mo wà ní function kan níjọ́ kan, eh, àwọn ọba aláyé tí wọ́n invite, wọ́n wá ń bọ̀, wọ́n ń tò bọ̀ báyìí. Gbogbo èèyàn dẹ̀ ń wò wọ́n, kò sí ẹni tó ṣe kábíyèsí. Kí ló fà á? Wọ́n ti sọ pé kò sí iyì lára àwọn mọ́. Kí la fi ń bẹ̀rù ọba? Iṣẹ́ ṣe ni. Ah! Àwọn ọba, má má jẹ́ kí tẹ́ láṣẹ. Nísìnyí wọ́n ti sọ pé àwọn ò láṣẹ lẹ́nu kí la fẹ́ máa bẹ̀rù wọn fún bá bá ní wọn gan àbá wọn bọwọ́ ṣáà rà wọn tó ń bá wọn bọwọ́ ni a ṣáà rí gbogbo ẹ̀ a ṣáà rí gbogbo nǹkan tó bá ń ṣe yẹ ọba tó bá fẹ́ ẹ̀yà míì tí ìṣe ẹ̀yà Yorùbá ẹ̀ náà tiẹ̀ dáadáa ó ti ta ìtẹ́ yín ìtẹ́ ìlú yín ó ti tà fáwọn àtọ̀húnrìnwá ọmọ tí yẹn bá bí fún un kọ́ ṣóun náà ní padà wá sọ pé òun lẹ́tọ̀ọ́ sípò ọba ṣé ẹ rí i kí wọ́n ṣerú ẹ̀ láwọn kìnní fúlàní lè fẹ́ yorùbá fúlàní tó wà lórí àpèrè tó wà ní trónẹ ó lè fẹ́ ọmọ yorùbá kò sí bẹ́ẹ̀ ṣe bọ́yé lólówó tó kò ní fẹ́ torí kó má bàa bímọ fún kó má bàa sọ pé ọmọ òun náà tọ́ sípò lọ́jọ́ iwájú gba àwọn ọba tí wọ́n ń bì bàyẹn kán àwọn ọkọ fúlàní ọkọ ìgbò ọkọ yanmirin ọkọ gbogbo ẹ̀ ọmọ tán lẹ yorùbá tó lè bá yín délé adé yẹn níṣẹ́ lẹ wá ń ta adé síta ẹ ṣe ní ta adé síta mélòó ni ló wọ́pọ̀ ìbí nínú ìpèbí náà ti máa kọ́ yín ní àṣà ìlú yẹn nínú ìpèbí náà ti máa kọ́ yín ní ìtàn ìlú yẹn nínú ìpèbí ni wọ́n ti máa kọ́ yín ní gbogbo ẹ̀ nínú ìpèbí náà ti máa ró ọba lágbára títí kan ìrùkẹ̀rẹ̀ ọba tọ́ba bá fẹ́ jáde tó bá na ìrùkẹ̀rẹ̀ tó bá jẹ́ pé wọ́n ti ró ọba yẹn tọ́nà bá da ìrùkẹ̀rẹ̀ yẹn á sọ fún un ọba tí ò lọ́wọ́ lára ló ń sọ fún pé ẹ dìde ẹ jókòó tọ́wọ́ bá wà lára ọba ẹni tó fẹ́ sọ ò ní lè sọ gbogbo ẹnu ni mo fi sọ mi ò yọ sọ. ìjẹ́ ìrora sọ̀rọ̀ kán má bàa pa ẹ́ ikú ìjẹ́ kéèyàn ṣe tán ìwọ tó ní mọ̀gbà tó máa kú bá a wí àkú bá a wí ọ̀run là ń lọ. ní tó tún wá fọ́ ni bó o sọ̀rọ̀ wá kú bó o sọ̀rọ̀ wá kú tí bóyá fẹ́ ṣe is inevitable kò sẹ́ni tí ó lè sọ pé òun kógo ẹ̀já a máa bá wọn sọ ni mo wá láìkí gúgùn fún nǹkan béèyàn kú gan yóò gbé jáde pẹ́ni ti sọ bẹ́ẹ̀ rí àbẹ́ ẹ̀wà rí ṣéèyàn wá kú nìyẹn a kù ní kú láéláé àwọn nǹkan tá a fi lẹ̀ ní òní ká kú wọn máa rántí gbogbo ọba aláyé nílẹ̀ yorùbá mo fẹ́ yá yín lọ́rọ̀ kan bí ẹ bá sọ pé ẹ kó àṣà àti ṣe dànù ẹ kó respect yín dànù nìyẹn o ó ti ń ṣẹlẹ̀ o àwọn ọba kọjá ẹ láwùjọ bí ordinary people kò sẹ́ni tó ṣe káábíyèsí o káábíyèsí o Dàńṣákì mà ti ń tàn. Ṣé ẹ mọ̀ pé tí ìjàpá bá jí níjọ́ tó bá sọ pé, "Ah! Ṣẹ́ẹ̀lì gan tẹ̀ tí wá wúwo jù fún mi, ẹ wá bá ń yọ." Wọ́n bá yọ ṣẹ́ẹ̀lì kúrò lára ìjàpá. Ìjàpá ti tẹ́. <laughs> Ẹ̀tẹ̀ dé. Òpin dé bá ìjàpá. Tán bá ti yọ ìṣẹ̀ṣe kúrò lára ọba, ọba ti tẹ́. Kábíyèsí kan ló lọ sí church ló gbadé lẹ̀ ló gbérú kẹ̀rẹ̀ lẹ̀ ó lóun gbàdúrà nílẹ̀ yorùbá tó bá ti gbadé sílẹ̀ tírú kẹ̀rẹ̀ náà ti wà lẹ̀ ọba yẹn ti wàjà níjọ́ tọ́ba yẹn ti ṣe bẹ́ẹ̀ lọ́ba yẹn ti wàjà ẹ lọ wo ìlú ẹ̀ ìlú ẹ̀ lè ṣe dáadáa ìjọ́ yẹn lọ́ba yẹn ti wàjà. níbo lẹ fẹ́ sáyé dà yìí a wá jẹ́ pé wọ́n ní ṣé orí ló ti ń bàjẹ́? Ẹ̀yin ọba tá pè lólórí, ẹ wá ń torí orí yín, ìṣẹ̀ṣe wa ń bàjẹ́, àṣà àti ìṣe ilẹ̀ Yorùbá ń bàjẹ́. Kó ń ṣe gbogbo ọba o, torí èmi mọ àwọn ọba kan tó jẹ́ pé wọ́n dúró ṣinṣin lórí nǹkan tí wọ́n mọ̀ ni. Ẹ mọ nǹkan tó ń pè ládé. Ṣé bá dé yẹn dé tó ní tọ̀báun yẹ káwọn máa wé? tó lóyè tó àwọn jẹ gan-an kò yẹ káwọn jẹ ọba ó yẹ káwọn máa jẹ mìà <laughs> rádaràda àtọ̀nkú ẹ̀ jẹ́ kí n bust brain ẹ̀ jọ nítorí ọlọ́run nílẹ̀ Saudi ṣé ìmáàmù ló ń rúlù abọba ọba ló ń rúlù ní Saudi wọn ò lo ṣèlú wọn ò lo ẹ̀sìn wọn ò lo ìmáàmù kò rúlù wọn ò lo olóṣèlú ọba king king of Saudi Arabia nílẹ̀ Gẹ̀ẹ́sì náà ń kọ́ ní Britain. Ọba ló ń rùlù, queen ló ń rùlù tẹ́lẹ̀. Nígbà tí queen gbéṣẹ́ nísìnyí ó ti di king. Ọba ló ń rùlù. Wọn ò gbàgbé àṣà titi wọn. Wọ́n gbé òṣèlú wá fún wa. Wọ́n mú tiwọn, wọ́n maintain ẹ̀. Àwa tó wá gbé òṣèlú wá fún, wọ́n tún gbẹ́sìn wá fún wa. Wọ́n wá ní ká focus lórí ẹ̀sìn yẹn o. Ka má bàá bí àwọn olóṣèlú léèrè. Ẹ wá ń pariwo ebi ń pa wá o, ebi ń pa wá o. Ebi, báwo lébi ò pa yín? ẹ kàn sọ ẹ̀sáǹpù ẹ̀ olóṣèlú kan president kan tó dórí àpèrè tí ebi ò pa yín tí ẹ̀ pariwo ọ̀wọ́n gógó tí nǹkan ò wọ́n ìlú lé o kò sóró lóde kálukú ló ń kígbe owó àbí ọkùnrin ń kígbe obìnrin ń kígbe kálukú ló ń kígbe o mi ò kàn lóhùn orin ni ṣùgbọ́n ẹ gbà bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ṣe rí i àmọ̀nà hmm? tètè má bọ̀ o àmọ̀nà tètè wá ayé ń dàrú o àlùlé gógó ọ̀gágun Sani Abacha ìlú ò fararọ ọ̀gágun Sani Abacha eh? nàìjíríà jàgàjàgà everything scatter scatter <laughs> mélòó lorin tá a fẹ́ kọ àwọn orin tí wọ́n ti kọ láti sixties seventies eighties, orin ọ̀wọ́n gógó, òun náà ni. Ẹ wá mú kan ẹ rán mọ́nu. Ohun tó yẹ ká bèrè lọ́wọ́, ká bèrè lọ́wọ́ olóṣèlú, ọwọ́ Ọlọ́run ọba la ti ń bèrè. Àwọn ọba tó yẹ kí wọ́n put it right, àwọn olóṣèlú yìí náà ló fi wọ́n sórí ipò, wọ́n ò lẹ́nu ọ̀rọ̀. Ohun tó wá yẹ kí wọ́n fi lẹ́nu ọ̀rọ̀ kí wọ́n dìmú ṣinṣin, wọ́n gbé jùlẹ̀ tó yẹ káwọn olóṣèlú kan fi bẹ̀rù wọn wípé ah ẹ̀rù jẹjẹ ní kábíyèsí ẹ má bàa dán o àwọn olóṣèlú kan ti gbé kábíyèsí wo wọ́n ti rí kó wọ́n fúyẹ́ bí kẹ̀kẹ́ yìnbó kábíyèsí kan mi ò fẹ́ mẹ́sàn-án lórúkọ mo ṣe wà ní òyìnbó gbà yẹn mo wà nífẹ̀ẹ́ ní around eh, nineteen ninety nine yẹn kábíyèsí yẹn kọjá lára wa à ń ṣe kábíyèsí o wọ́n wá bá Ọọ̀ni Olúbùṣe wọ́n wá bá wọn ṣe ọdún ọlọ́jọ́ Ọ̀ọ̀ni Olúbùṣe Ṣíjúwadé kábíyèsí o, kábíyèsí o. Wọ́n wá bá wọn ṣe ọdún ọlọ́jọ́ ńgbà yẹn. Kábíyèsí yẹn dẹ̀ kọjá lára wa. A dẹ̀ ń ṣe kábíyèsí o, kábíyèsí, kábíyèsí dẹ̀ kọjá. Gbogbo ara wa, gbogbo wa dẹ̀ sẹ́ gidigidi. Mo sọ pé ah! Ẹrù wà lọ́ra gbogbo awa tó kọjá yẹn. Àìmọye ọba tó ti kọjá níwájú mi báyìí. Èmi ò feel nǹkan kan. Àwọn ọba ọba díẹ̀ ló ṣẹ́kù jẹjẹ a sì mọ àwọn ọba tó jẹ́ òjèjì ṣùgbọ́n téèyàn bá ti sọ pé nǹkan tí òun ní ò dáa kò dáa náà ni báwo lèèyàn ṣe máa wà lórí ìtẹ́ Yorùbá tó máa ní ìtẹ́ Yorùbá ò dáa tí dẹ̀yìn rẹ̀ máa wá gbé ìtẹ́ yẹn ò lè gbé ìlú ẹ̀ ò lè rojú kò lè ráyè àfi tó bá ṣe normal thing tó yẹ kó ṣe ọba tó bá tí ó bá ka Yorùbá kún wípé òun wà lórí àpèrè Yorùbá tó ka Yorùbá kún ilẹ̀ Yorùbá gbé kò ní ṣìwí kò ní ṣìsọ kò ní dẹ́ni yẹ̀yẹ́ ẹ̀ kò ní dẹni tán fi ń ṣe yẹ̀yẹ́ kò ní dẹlẹ́yà ayé bàjẹ́ wọ́n jí ọba gbé kí la kàn yín kẹ́ kò sí àgbéró ayé bàjẹ́ wọ́n wọnú pálásì gbódìndé ọba ayé bàjẹ́ wọ́n dá ọba lọ́nà wọ́n fìbọn já òkun ẹ̀mí ọba ẹ̀dẹ̀ ní kò sí nǹkan ẹ pè pàdé lọ́ba lọ́ba o ẹ pè pàdé lọ́ba lọ́ba o hmm. kẹ́ ẹ tètè ya padà kẹ́ ẹ padà sí di nǹkan tó ń jẹ́ àléèbá tí wọ́n ń pè ní ọba. Nítorí pé ẹ̀ ń jẹ́ kí wọ́n yẹ̀yẹ Yorùbá, ẹ̀ ń jẹ́ kí tàbùkù Yorùbá. Yorùbá tó jẹ́ pé tẹ́lẹ̀tẹ́lẹ̀ ẹrú jẹjẹ, "Ah, àwọn ọmọ Yorùbá ẹ́!" Ẹ má fojú di wọ́n. Nísìnyí wọ́n ti ń fojú di wá àwọn ọba wa ló fà á. Àwọn náà fà wọ́n mọ táwọn gbà. Àwọn pásítọ̀ mi tó jẹ́ pé wọ́n sì máa sálọ bá babaláwo ni pé, "Bàbá ẹ gbà mí." àwọn náà máa dúró níwájú yín, wọ́n máa wa fọwọ́ tẹ̀ yín lórí. Ọba tó bá wọ ibi tí wọ́n ṣorò tó yẹ kí wọ́n ṣe fún, ṣé pásítọ̀ kan máa lè dáwọ́ lé lórí ṣá? Ẹ máa ti mọ̀ wọ́n now. Ẹ máa ti mọ bó ṣe jẹ́, ẹ máa ti mọ nǹkan tán wọ̀n, ẹ máa ti mọ nǹkan tán tó. Tí bá ń bá yín sọ tí bá lẹ́ni gbọ́, tí bá bẹ̀rẹ̀ sí ní tẹ́, ẹ̀ mú di padà. Àgbò tó tẹ̀yìn rìn wá, ó lọ mágbára wá ni kò Ẹ kú ní ṣùgbọ́n àwi tiwa èmi ọláìdílé yín náà rèé o akọ̀yìn sí nǹkan tí olówó nú alòdì sí iṣẹ́ ọ̀fẹ́ iṣẹ́ ọ̀fẹ́ òkè ìyáwó dọ̀la o màá bí ẹ pé ṣọ́la ò pójú tó bá dọ̀la á tún kọ̀la. èmi lọ́mọ ní jẹ̀wọ̀n ọmọ olódó ilé àyíká ẹni pèpèpè látàkó yìí ni bá wa gbé jẹ̀wọ̀n ọmọ olójúgbò èmi ọmọ alákẹ́jọ bí ọmọ òròyìn dún yànmùyànmù ọ̀gá kókó ni wọ́n ti fẹ́ mi àwọn ọlọ́mọ ẹkùn tó múrí òkè lé ẹnìkan ò lè gbójú gbóyà kó lọ bẹ́kùn ní bùbá onítọ̀hún awúlẹ̀ dẹ́yìn bọ́ra ni o ẹ̀yàn ọba ntọ́ba fi ń jà léèbá ẹ padà sí o ọjọ́ iwájú tí wọ́n bá pọ́n ọba lé mọ́ ẹ̀yin lẹ́fà o tí ẹ bá dé ta táwọn èèyàn náwó sí yín pé kábíyèsí àwà yù ẹ̀yin lẹ́fà o hmm. ẹ̀kún níjà wí àwí tiwa. ẹ kú ní jẹ́ a wí, a wí ti